ọlọ́run bá lóun pé nǹkan nínú pé ìṣèkọ́ náà yìí sọ nàìjíríà wá ẹ̀rọ ìlà wà kò sàfihàn gidi èsì ọlọ́run èèyàn pé nǹkan nínú pé ìsàlẹ̀ ọ̀dà ẹ̀ má wọlé ọ̀lẹ́yìn wá gbà náà òun ní pé màálùkà wọlé kéèyàn pé ọlọ́run ní gbogbo nǹkan ìsọkúsọ ni wọ́n wá bèèrè lọ́wọ́ rẹ̀ wípé ìtọ́jú rẹ̀ gbọ́ ìgbẹ́tọ̀ ìyáálé lẹ́kọ́ ó lọ́rọ̀ sáà gbogbo ẹ̀ tẹ̀gbẹ́lẹ̀ lò ìsọkúsọ oníṣọ́. ìdáhùn sí bẹ̀rẹ̀ orí pé òṣìṣẹ́ ọlọ́run ọba níṣẹ́jú ẹ̀ báyìí òun ní ẹnìkan náà àwọn sọ̀hábà ó ń ná obìnrin kan tó jẹ́ ẹrú rẹ̀ ànábìwá bá ń bẹ̀ kí ló ń ná ọmọbìnrin tó jẹ́ ẹrú ọ wá sọ àwọn nǹkan tó ṣe àlejò wa béèrè kwẹ́sìn lọ́wọ́ ẹni rẹ̀ ọ̀wá ni ayé náà bọ̀ ìfowópamọ́ wa ẹ̀rí ẹ̀ wá ní àwọ̀ọ́kú ọlọ́wà níbi tó ń ga pátá yẹ́yẹ́ ọlọ́wà níbi tó ń ga pátá yẹ́yẹ́ lókè sọ́mà ìmọ̀ rẹ̀ lọ kárí gbogbo abáàgbó fún gbogbo wa nìyí kò sí nǹkan tó pamọ́ fún àti tí wọ́n ṣe nínú ilé àti kan nígbà wo gbogbo bá gbà ní ẹ̀ wo táwọn náà bá dúró báyìí nísìnyí kéèrà wà wájú wa báyìí tí èèrà yẹn wá ń yí káàkiri ìrà àpọ̀ bá tó yẹ tábàrí kan jẹ́ bí mo ti dúró yìí tí kìíní ìwà àwájú mi báyìí eléyìí tún fẹ̀ báyìí gbogbo ẹ̀ báyìí tó gbé ojú ọlọ́run ká gbogbo ẹ̀ báyìí gbogbo gbogbo ẹ̀ ṣe lórí ayé tẹ́yẹ bọ́lọ̀ ti wò wá nìyẹn ṣùgbọ́n téńté lókè ní kí ni o lọ́lọ́run ọba wa òṣìṣẹ́ ọlọ́run ọba ní àtẹ̀kẹ̀bà fa ìnà àmùsùlùmí ṣọlọ́run ọba ní bọ́kùn lọ́rùn rẹ̀ mùsùlùmí ni tó ọ pàṣẹ fún sọ àbáyé

àwọn ò lè bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn kan kọ́ wọ pé ìjọ mẹ́jọ ni torí pé àwọn bá ọjọ́ mẹ́jọ mẹ́jọ àti pé à máa ah, ní kankan bá ṣẹlẹ̀ ní Tuesday tó bá ní Tuesday ti ń bọ̀ bá ti máa ṣe súná ọmọ náà nù so kátún ká kásìtò ìjókòó kátún sin ẹni yẹn náà ká ṣe àdúrà fún àwọn kan tó wà wò pé rárá ànábì máa sọ wípé ọjọ́ mẹ́ta ó mọ̀ ní gbogbo obìnrin tó bá wà ládùúgbò wọn ọmọ olùjọ ọjọ́ mẹ́ta lọ fún bẹ́ẹ̀ ni ẹ dárò wọ́n sàtúnfọjọ́ mẹ́ta jáde so gbogbo àwọn ilé ìpadà yányán kò sí nínú ìṣesí tó jẹ́ wípé ẹ̀sìn mú wá fún wa àwùjọ wa láti bá tó fi rí bẹ́ẹ̀ ṣùgbọ́n a máa kọ̀rẹ́ tiẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àdèmọ̀ bẹ́ẹ̀ náà sí pé kọ́nà ọba kó kọ̀rẹ́ kó yẹ kí ó wà kọ̀rẹ́ tẹ̀lé a máa ṣe a máa gbìyànjú a máa gbìyànjú títọ́ ti dáa náà ni pé wọn ní ká má ṣàdúrà fún àdúrà táwa fẹ́ ṣe fún ojoojúmọ́ ni ṣùgbọ́n àwa wá sọ yí pé ìjọ kéde ká bá ti ṣàdúrà báyìí ẹ ọmọ òkú òní rántí òkú mọ́ ó ní ìgbà tó kú bá tún lé lójú oorun kí wọ́n tó ní ọlọ́ ṣe sàárà yóò wáyé sàárà bá àwọn àbá pé à ẹ tún máa fi ṣe sàárà o torí pé owó ní ẹ̀ lé lójú oorun náà ni ó tún fi ṣe léyìn náà ẹ̀yọ àdúrà wo ló wá sí yẹn ẹ̀rẹ́dí ò tún lọ wo nǹkan ó tún sọ fún pé àdúgbò tún lọ ṣe sàárà fún yàrá àti bàbá rẹ̀ gbogbo eléyìí wọ́n ìtànjẹ́ lásán ni àdúrà tó mọ̀ ìṣọ́ bá ti ń kírun tán báyìí mú nínú òun rẹ̀ dábàá sọ́lẹ̀ kẹ́kọ́ tó sálámà ó sọ pé ọlọ́run máa ń forí di ìyá àti mi bàtí ẹni tó máa sọ̀rọ̀ ní ọba bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ àwọn tó gbé programu kalẹ̀ wọ́n tún ṣàdúrà fún bàbá wọn àti màmá wọn níbí àwọn wòye pé ìbàdàn bá tó kó gbogbo àwọn èèyàn jọ ká ṣàdúrà ìgbà yẹn la tó ṣàdúrà rárá ibùkọ́ fẹ́ fáwọn àfáàní nǹkan wàhálà ni àwọn àfáàwọn ọmọ kàtí àánú lẹ́nu èyí lè dé nìsín báyìí kó ní àbá òdìdí kan tí mo gbé wáyé bàbá mi àti màmá mi ni mo gbé agbé fún yín ó sì fi twenty thousand lé lórí àti káàfà yẹn ó wá sí ìjókòó kó ṣe wáàsí kó ṣe gbogbo ẹ̀ kí wọ́n lẹ̀ kó wá kó gbé ibo ni àwọn ti wá <laughs> so wàhálà lálẹ́ nǹkan àwọn yẹn ṣe ìkọ̀ ọ̀rọ̀ owó ní àbá ti gba owó lẹ́lẹ̀ báyìí wàhálà ti délẹ̀ ìkọ̀ ọ̀yá èrò lápá tẹ́tà tàwọn ètò ìjọ gàgẹ́gẹ́ lọ́kọ̀ òfin èlò mọ́ á fẹ́ mú báyìí lọ́sọ̀ pé ẹ̀kọ́kọ́ sáwó yẹn sí méjì rẹ̀. <laughs> kílẹ̀ ní àṣà wọ́n dára bẹ́ẹ̀ wọ́n alálẹ̀ ń kó bá wọn bá. wọ́n ní àgbọ́yé àdúrà dáadáa kọ́lọ̀ máa kó kú wa lọ́wọ́ àní ká má ṣàdúrà ọ̀nà wo la fẹ́ gbà ṣe òun là ń sọ fún wa. ẹ ṣàdúrà ẹ̀yin náà fúnra yín lè gbẹ́ náà fún ara yín ẹ ṣe sọ́dá kan fáwọn àbá nínú ilé kéwàá lẹ bá tó gbé wọn tí wọn bá tó jókòó ẹ rárá jókòó ẹ̀yẹ́ lè ní káfọ́ wa kí òun ní ilé kó so oúnjẹ fún kó ṣe gbogbo ẹ̀ fún tó bá dẹ̀bẹ̀ máa lọ àbá òṣàdúrà fún tó kó mẹ́sàn ẹ kó àwọn àbá àjọpọ̀ ẹ borí wọn gbára wọn ẹni gbogbo gbogbo eléyìí nǹkan tí ò ní tuma ni tó kọ́nà kó sáà rẹ̀ nìkan kan wa sọ kọ́nà kó kan alágbèyọ ọ̀rọ̀ rẹ̀. ìbéèrè mi níbi ìtàn wọ́n ní kí ni ojúṣe mùsùlùmí nínú Islam ní sókì ah, ojúṣe mùsùlùmí nínú Islam. ojúṣe rẹ̀ nínú ìsìláàmù gẹ́gẹ́ bó ṣe ọlọ́run ọba ó ti ṣàlàyé fún wa ìsìláàmù ọ̀nà méjì ló pín sí iṣẹ́ tá a máa ń ṣe tó fojú hàn ìrun kíkí ààwẹ̀ gbígbà káyọ zàká kásẹ̀ áàjì iṣẹ́ tó fojú hàn ni mùsùlùmí wọlé bá ti fojú hàn ní ẹ̀sìn mùsùlùmí ọmọ ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé ọkàn rẹ yìí nǹkan gbọ́dọ̀ máa wà ń bẹ̀ nípa ọlọ́run àtàwọn nǹkan kan tó ọba ti gbẹ pé ọba ti gbé kọ́ wà ń bẹ̀ ẹ̀sìn yẹn lè bàjẹ́ ìlú ẹni kọ́ mọ̀ pé ọlọ́run ọba ẹyọ kan ni kò pé méjì ọlọ́run ọba òbí mọ ẹnìkan òbí gbogbo akíndé àwọn mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn ọlọ́run ni ó ṣẹlẹ̀ sí kìí ṣe pé ẹnìkan ló ní kí nǹkan ṣẹlẹ̀ síyàn tí ní ọba ti sílẹ̀ ní èèyàn ó máa ń ba gbogbo ìmọ̀ ní èèyàn jẹ́ kọ́

káwọn ẹlẹ́dẹ̀ máa ń gbọ́ pé tó kù bá kú òkú òmù gbẹ̀gbẹ̀ wá bẹ́ẹ̀ náà ni òfin inú gbẹ̀gbẹ̀ lọ. ọ̀dọ́ wa kọ́ mọ̀ ní ọ̀dọ́ wa tí òkú bá ti kú wọ́n ní ẹ̀rọ múlọ́bí náà ẹ̀rọ múlọ́bí náà ṣé dandan ni kí òkú múlọ́bí náà kì yóò tó lọ ní àbújẹ́ kíláàsì ọlọ́run tó dájú. sọ̀láńdà bàrà mi lọ́fíńdà tí à ń fi sí òkú lára àwọn tí wọ́n fẹ́ wẹ òkú àwọn tó fẹ́ wẹ òkú àwọn ni wọ́n máa fi lọ́fíńdà sí òkú nígbà tí wọ́n bá fẹ́ tí wọ́n bá wẹ̀ tán tí wọ́n ń wé lásọ ibẹ̀ ni wọ́n ti parí ọ̀rọ̀ lọ́fíńdà rẹ̀ nítorí kíndẹ̀ ni ọmọ èèyàn ẹgbẹ́ máa yí padà owó ọ̀fẹ́ máa wá torí ẹ̀ ní wọ́n fi lọ́fíńdà yẹn sí kí wọ́n ṣe pé ẹ lọ fún lọ́fíńdà wá ẹ máa ṣe kíní kan ẹ máa ṣàṣkárù lẹ́nu sàárè gbogbo eléyìí gbèsè nǹkan tó bẹ́ sìn mọ́ ẹ máa pé láéláé láti bá gbé gbé wọnú sàárè ẹ mú lọ́fíńdà wá ẹ dà síbẹ̀ ara kéde ẹni bí sí ẹ ti tó ẹkàn wá gbé sínú sàárè bẹ́ẹ̀ so. pẹ̀lú ẹ kíka pé káka súrátù yà sí sí òkú wa lára ṣé ìgbà tí pọ̀ka ká kú ní àbí ìgbà tí sàárè rẹ̀ lọ sí bẹ́ẹ̀. ìgbà tó pọ̀ka kú lọ́wọ́ ni èyí ìgbà tó bá bọ́ sínú sàárè ó máa ń jẹ́ kí ìpọ̀ka kú rọrùn fóòkù gẹ́gẹ́ báwọn àpá àti sọ kìí sí ìpàdé àbá tí wàá kú tán kí wàá bẹ́ẹ̀ bí wàá nẹ̀ nígbà ó gbé kéyà sí sínú sàárè rẹ̀ rárá gbogbo ìgbẹ́ mẹ́gbàgbé tọ́ torí ẹ̀jáde láyé kò fìdí múlẹ̀ ẹ máa sọ pé máa sọ ọmọ gbé láyé rẹ ọmọ gbé kí ni ẹ̀sìn rẹ kí ni kò fìdí múlẹ̀ so àwọn afá kan ni wọ́n ń jọ so ẹtí ò ṣe yẹ kí ni ẹni ọmọ àṣẹ kọ́ máa rántí ẹ oníkà ẹ̀sẹ̀ rán létí ọlọ́run gangan ti máa bí ó ti rán létí náà. nígbà tí ẹ̀ wa sọ̀rọ̀ ẹni wípé tí wọ́n bá ti da ẹ̀mí òkú ní àti òkú kòkòrò ẹni wọ́n máa gbé lọ sí sánmọ̀ nígbà tí wọ́n wá dá òkú yẹn padà sínú sàárè ni wọ́n máa dá ìmí yẹn padà sínú lára wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé àdìsí kan wà tí wọ́n gbàgbọ́ pé àdìsí sọlá ní tí wọ́n bá gbé òkú tó bá ń gbé lọ sínú sàárè pé tó bá gbé òkú gidi pé bí mo sọ pé kọ̀dùmú ni kọ̀dùmú ni pé kó máa gbé òkú lọ bákan náà ẹ̀mí wo ni ẹni tálímọ̀ ní táìmù yẹn gbàtẹ́ ẹni pé ẹ̀bùrẹ̀ yóò sì láàrin mọ́ lọ́sẹ̀lẹ̀ kejì òun náà ni wípé wọ́n máa ń sọ̀rọ̀ kan tí ìbá ṣe sí láti ìkòwò tí ìbá lọ kí òkú ní ìtẹ́ pé ní ìbá ka àwọn àdúrà kan pé wọ́n dá ìyá ẹdún fún forty days wọ́n fẹ́ bèrè pé tí ọ̀rọ̀ yẹn lẹ́yìn àdúgbò jẹ ìsọfúnra fún ẹ. náà alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè yín olórí ìṣọ́lá wa nígbà tó bá ti gbé òkú tí wọ́n bá ń gbé lọ sọ òkú yóò máa sọ wípé kọ̀tìmú ni kọ̀tìmú ni sọ tó bá jẹ́ pé ẹni rẹ ni ẹ̀dọ́ bá jẹ́ ní ibú ó máa sọ pé ìbò lẹ̀ ń gbé mi lọ ẹ má gbé mi lọ àdìsí tó fẹ́ tó fìdí múlẹ̀ tí ò sí èrè jí mẹ́rin kì í ṣe pé mi ti gbé ara rẹ̀ ṣùgbọ́n connection kan wà lára ẹ̀mí ẹ̀mí àti kí ni àtara wọ́n ti jọ ní connection yẹn yóò ti máa wà ní títí ayérayé téèyàn bá sùn nísìnyí ẹ̀mí rẹ̀ ó kúrò lára rẹ̀ yóò lọ ọ̀ta yóò sì máa sọ̀rọ̀ níbi tó wà olóòmọ ọgbọ́n sọ̀rọ̀ ọsọ̀rọ̀ àbí sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ olóṣì jókòó olóṣì sùn lẹ́lẹ́yìn tó ẹlẹ́yìn sí wà lára rárá ẹ̀mí ọ̀nà márùn-ún ni kò sáyè ní máa ń gbà wà ní ipò tó wà tí máa ń gbà wà lára ọmọ èèyàn ó dẹ̀ láwọn stages kọ̀ọ̀kan tí oorun nìyẹn tó bá wà ní àsìkò oorun ẹ̀mí ó lè jáde kúrò nínú bọ́dí ìgbà tó wà lásìkò a máa ń mú ètò bá wù gbà mí láàbù dání báyìí sọ̀rọ̀ so ẹ̀mí tó ẹ̀mí yẹn wà níbi tó wà yẹn òun náà ni ó ní connection pẹ̀lú ara tára yẹn sì ń ṣe kí ni o ti sì ń sọ̀rọ̀ bá ṣe pé connection àwọn èkó bẹ̀rẹ̀ rárá àti bẹ́ẹ̀ náà ni ti ń sọ̀rọ̀ wá ó sì ń bọ́ sínú ara yẹn náà tó clear sí abáyé náà mẹ́lẹ̀ kejì ni pé ní àbádẹ́nu sàárè yìí pé bí àbá lọ sàárè wò pé wọ́n gba ìyàjò fún òkú kò sí àkó fún forty days kò sí wàdúrà kankan tó wà bẹ́ẹ̀ rárá ìyá tá à ń sọ yìí èyí tí a máa fún òfẹ́ máa fi nǹkan kan gba nǹkan lọ́wọ́ ọlọ́run ní gbogbo eléyìí ọlọ́run á ṣàdúrà ó dàgbà fún wọn gbàdúrà wa kò sí èmi níbẹ̀ lọ́kọ́ bí mọ́jẹ̀mú kan sí pé wọ́n dá yàtọ̀ fún forty days àgàntàn ara wa jẹ́ ni tó kò ṣe é sẹ́ẹ̀rí tó fìdí múlẹ̀ ṣùgbọ́n gbogbo ògbà téèyàn bá ti ń débi òkú èèyàn kéèyàn lọ bẹ sàárè ẹ̀ wò ó lè yẹ ká sin wọ́n sí tẹ́ni kẹ́nì kọ̀ọ̀kan ní pé ibi tí wọ́n fẹ́ sin àwọn ẹbí mi sí ni ọ́ káwọn olólùfẹ́ kan kí wọ́n sin wọ́n sáwọn àbí kan náà so olólùfẹ́ mi ìfẹ́ gbọ́n ìjọjọ́ olólùfẹ́ tó wò ó tí ìkú yọ wà lọ bí kẹ́yìn yọ lọ bẹ̀ wọ́n mọ́ ṣùgbọ́n ẹ̀rọ ni ẹ̀rọ mọ̀ bàbá ń bí ni ah ìtọ́ ẹ̀kẹ́ ìrọ̀ lọ máa ṣàfẹ́ tó bá wà yẹn wọ́n fi ẹ̀mí sí gbogbo wọn lá torí ẹ̀mí a tún máa jáde káàkiri àsọ̀rọ̀ débẹ̀ yìí nígbà tí a bá wà ní bátísákù a máa jáde káàkiri ẹ̀mí yẹn wọ́n wà dá padà wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé lágbájá lọ́wọ́ kì í so wọ́n máa mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àdìsọ́ lálàáfíà. àkùrọ̀ ní abẹ́ẹ̀bẹ̀ yẹn àwọn àjọ béèrè pé ṣé òkú wa tó wà ní itẹ́ lálọ́ ọbẹ̀ wo ni àbí ìfẹsẹ̀ sílé bó láṣẹ sẹ̀sẹ̀ láàrin ẹ̀ àti pé ṣé alọ́mọ ìsàlúwà fókù wa ètò yálẹ̀ tó wà lẹ́ni àbí ìfẹsẹ̀ sílẹ̀ gan. sọ àwọn mìíràn bára mi ìtẹ́ lọ́dá akéèrò ṣòfò sí i. ṣùgbọ́n ó ṣẹ̀ṣẹ̀ yí padà díẹ̀díẹ̀ láwùjọ wa ni abẹ́rẹ́ nǹkan náà jọjọ yí padà dáadáa. kẹ́rọ̀kù a bá sì sínú ilé àti jẹ́ kó pàdánù àwọn nǹkan tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà fi ṣe bẹ́ẹ̀ àwọn jẹ́ pé ìbẹ̀rù pé kọ́ máa lọ mi lọ kọ́ máa lọ ẹsẹ̀ lọ òun náà ni sọ náà jẹ́ kí ọ̀rọ̀ tẹ́ ó tún so látara bẹ́ẹ̀ òun náà ni wípé so so so látara bẹ́ẹ̀ òun náà ni wípé òkú tó wà ní àìlọ́bí sàárè. òkú tó wà lé akọ́kùn bẹ̀ yẹn wá lọ bí sàárè kẹ́ wá ní pé ẹ wá dúró ń pé a ẹ bàbá má sùn lọ́wọ́ adúbẹ́sẹ̀ náwó kan o àgbẹ̀wò yín wá wálé lásìkò ọdún ọwá lọ bí sàárè yẹn wá lọ bàbá mi ń ṣàdúrà gbogbo eléyìí ò sí o tọ́ ọ bá lọ sí kó o lọ dúró síbi orí sàárè òkú yẹn ìjẹ́ kó lọ ṣe ni pé bá wọnú tẹ́wàá sálámà sí gbogbo àwọn òkú tó wà ń tó wọn bá sálámà sí wọn á ṣàdúrà fún gbogbo wọn lápapọ̀ àwa náà à ní pẹ́ táàkì wọn á bá yín ó tún sọ máa ń náà. Fàyínà ìṣà lọ́wọ́ bí kú. Ìdíjẹ́ òṣèré sáré sọ ọdún lọ́gbọ̀n. Lágbára ọlọ́run. Àwọn àlọ́gbọ̀n àbá ní ọ̀gbọ́n ẹ̀dẹ́gbẹ̀ẹ́. Àgbà wọn ṣùgbọ́n kọ́mọ́ ti yá. àwọn adé àgbà wọn wọn ní kọ́mọ́ ti yà sẹ́ẹ̀rí ọlọ́ọ̀bá yóò bá ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ ọlọ́ọ̀bá yóò fún alágbọ̀nyé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ogun ọ̀fẹ́ká máa tọrọ bẹ́ẹ̀ ọlọ́run ogun kò sì ní kí ìgùn yà yóò lórí dáadáa dáadáa àbẹ́bí ká sọ pé ní agbára so gbọ́dọ̀ yìí èyí ò tún sọmọ ẹ̀yọ́ ìlú nílé sá pé o jẹ bọ́ abá yìí ń yẹwò so bí ẹ ti jẹ nìyẹn kí ayé wọn ṣe àmọ́ sọ lágbájá wa mú àdúrà tẹ́lẹ̀ lọ́tọ̀ ọmọ àdúrà ọ̀rẹ́ rẹ lọ́tọ̀ rárá ó kàn bẹ́ẹ̀ wò ni ó fi lè bá a nílò pé ikú bọ̀ àbáwọn náà lásìkò kan náà wá sí. nọ́mbà tírì. ẹnu ọgbà ni sọ́sọ́ bá a dá ẹ̀ kéékèèké orí àsìkò àwọn nọmba tírì wọn ò mọ̀ pé nọmba tó. ẹ tó nọmba mọ ni. E, ní Mùsùlùmí tó wá jẹ ẹlẹ́sẹ̀ gbogbo kó máa jẹ àwọn ìsàlẹ̀ pẹ̀lú pẹ̀lú iṣẹ́ ẹ̀sìn ẹ̀sìn. Ẹ wá sọ yí pé tó wá ti tó wá ti dè àyẹ́ pé ìfẹ́ máa ní kó máa gbọ́dọ̀ bá wa ní ọ́fíìsì rẹ̀ wọ́n pè tó máa fi sílẹ̀ rẹ̀ pé òun náà máa rí àgbòtẹ́ tó jẹ́ mùsùlùmí tó ṣe rẹ̀ dáadáa ní pé ẹkùn ní òsàrí tó náà máa yìn ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ní pé wọ́n ní tí ìdílé ìmọ̀mọ̀ àgbà kan kò tó bá kírun sí yókù rárá tí ó lè tara ẹni ẹ rí sípẹ̀ máa yọ̀wọ̀ àgbọ̀n rí sípẹ̀ sípẹ̀ pé rẹ bọ́yá ládùúgbò kírun tó pẹ́ la ṣé lọ́ọ̀dù bí ẹ̀ bá bí ẹ̀ sọ alákọ̀ọ́kọ́ náà ni pé ẹni tó bá jẹ́ pé ẹlẹ́sẹ̀ nínú àwọn tó jẹ́ mùsùlùmí yóò jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ nínú sàárè ní kọ́dírù bó bá ti ṣẹ̀ṣẹ̀ ẹ mọ́ tó bá ti wá jẹ́ parí odò báyìí ni wọ́n wá ní ṣé yóò wá padà máa gbádùn kò ní gbádùn ìgbádùn ẹ̀ dàgbà tó bá jẹ́ náà yọ̀ọ́ mi dàgbà inú ẹ̀ tí ó mọ̀ bẹ̀rù ló wà torí pé lára àwọn ẹlẹ́sẹ̀ ló sì wà ó wà ní àwọn tó gbé òórùn ọmọ pa tí àgún ọmọ kún ara rẹ̀ pé kí owó yóò sì jẹ nílá yẹn lọ tó gbé ọ̀rọ̀ rẹ̀ ó kọjá sí mẹ́mẹ́ kó ló wà ní pé ó ṣe kí ni o àyà mi ló wá jẹ pé ọlọ́run ti ṣàfojúkú òògùn tọ́rọ̀ rẹ̀ ò ní já sí iná dẹ́gbẹ́ àlùjànnà ni ó já sí ẹni wá gbọ́ ọ̀rọ̀ ọ̀kọ́ já sí mẹ́mẹ́ bí ó ti jẹ̀yà yẹn lọ́nu ó bàrọ̀ ọmọ lọ́wọ́ tó wá wọ náà tán tó wá ṣàfẹ́ jáde kúrò bẹ́ẹ̀ lọ́yọ̀ àjẹgbàdùn wọ́n ní tí wọ́n kó wọn jáde kúrò nínú iná wọ́n ṣẹ̀ lọ da omi kan sí wọn lá wọ́n ṣẹ̀ a máa wù padà báyìí pẹ̀lú wọn ti jóná tán yányá so nígbà tí wọ́n bá tún wọnú wọn àlìjánná á tún máa pè wọ́n ní ìjànàmì jù àwọn tó ti wọnú ìjànàmì jù tó ibi tí àṣẹkù ìyá náà yóò fi ṣẹkù lára wọn sí tó látara bí ìyẹn tọ́lọ́ mi pé èrè yóò ṣe wà ìjànà padà fún ọ̀sán àlẹ́ ọkọ̀ wọn náà tí ẹnìkan bá jẹ́ ẹni tó jẹ́ ẹni tó ní iyì tó wá kírun sí yàn la a máa ṣèrànlọ́wọ́ fẹ́ tó jẹ́ mùsùlùmí tọ́lọ̀ ń tẹ́wọ́ gbà ṣùgbọ́n ní bá jẹ́ kèfèrí tọ́lọ̀ tẹ́gbọ́n lọ́wọ́ ọba ò tẹ́wọ́ gbà ọlọ́wọ́ ọba ò ní yọ jẹ́ ìrànlọ́wọ́ gbà wọ́n pẹ̀pẹ́ náà lẹ́bi bá kírun sí yàn la àǹfààní máa jẹ́ bẹ́ẹ̀ ló kírun sí la yẹn tọ́lọ́ fi máa náà ìgbé mọ́kìrún sílẹ̀ la mọ́kìrún sílẹ̀ la téèyàn bá jẹ́ onímọ̀ náà tó jẹ́yàn dáadáa tó kírun sẹ́ni yẹn la so tó bá gbẹ́ ni tọ́lọ́n bá tẹ́wọ́ gbà ní ọlọ́run tó gbé wọ́n tún kírun sí ọ̀la ẹni tó ń dáadáa ọlọ́run sẹ́yìn lẹ́sìn lórí ẹ̀ náà a máa jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan náà máa ń wò ní pé ẹ ti jẹ́ àgbà mọ́mù níbì kan wípé òun ló ní mọ́nì jù ibi tí máa wà nù á lámù bí takọ̀ ọ̀rọ̀ ọ̀bà lọ́mọ ẹni tó ní mọ́nì jù kí wọ́n á kò ní tó bá rárá ìjọ ọkọ gbogbo àwọn tó bá mọ̀ pé oní mímọ̀ tí wọ́n jẹ́ pé orí ìjọba náà rí lára wọn yẹn wọ́n wulẹ̀ dá máa bàbá yìí wọ́n fẹ́ fún wọn ní nǹkan lọ fún wọn ní nǹkan lé dáwọn yẹn náà kí wọn sọ wọn gbàgbọ́ pé eléyìí náà ní kí ni o orí gbàgbọ́ pé eléyìí sẹ̀sìn wọn yẹ kó sẹ̀sìn wọn tó ṣùgbọ́n wọn fún alágbọ̀n yọrọ rẹ. ní abẹ́ bẹ́ẹ̀ ṣé kí béèrè béèrè kan láti ẹ̀yìn báyìí wọ́n ní ẹni tó bá kú ní ìsìn ní ìsìn ṣé tó fi ń dájú pé oníjẹ́kí jẹ́kí náà bá kú ní ìsìn ṣé tó fi ń dájú pé kán sin àwọn ní ìsìn kán ọ̀sán ọ̀sẹ̀ Yorùbá ní ìsìn báyìí àti kẹ́sẹ̀ gbá wọn padà lọ àrẹ̀ wá pé ọmọ yín tó kú wo ó ti kú sílẹ̀ Yorùbá wọn bá gbà wọn lọ àrẹ̀ wá wọ́n lè wọ́n dàbí méjèèjì. Akínyẹlé láàṣì sí Akínyẹlé. Akínyẹlé láàṣì sí aláìlẹ̀ ọ̀rọ̀ ni bọ́lá kó bá sọ sẹ́ni kí ẹ̀sẹ̀ náà rẹ̀ ẹgbẹ́ àwùjá àwọn ọ̀bẹ rúkú ti wá kò sọ wípé táwùjá kan bá kú ní ìsìn wọ́n ní àwọn bá kú gẹ̀gẹ̀ ní ìsìn náà ẹgbẹ́ Yorùbá bá ní tó lọ pé tí Yorùbá bá kú. wọn náà ti rò iṣẹ́ rẹ̀ náà ti rò àwọn aláàdì bá ìdí dá sí sí. ó ti dàgbà tó ń ṣe sọ alábẹ́ ọ̀rọ̀ sí ìjọba náà ní wípé ibi tó kù bá ti kú ká sí síbẹ̀ ọlọ́ba lòun lòun mọ bí ayé arúgbó kí ni ọ̀tà mú ibi tẹ́yìn ó kù síbẹ̀ ọlọ́run ti wọ́n tọ́lá ọ̀yọ́ bẹ́ẹ̀ ibi tó kú sí ni ó lè fẹ́ ó ti ní nǹkan kan pẹ̀lú tó fi kú sílẹ̀ so kéèyàn bẹ́ẹ̀ kan mọ́ dá àwọn ara èèyàn torí Islam lè fẹ́ wàhálà rárá kéèyàn ó ti mọ̀ àwọn tó dáhà fà tó ṣáájú lọ ara nǹkan dáadáa tó máa ń ṣe nìyẹn wọ́n á ti máa lọ pé dáhà bá kú wọ́n á lọ wọ́n á ti ní kí á ní ó fẹ́ símẹ́ǹtì tó ti lọ tọrọ àyè lẹ̀ àwọn àgbẹ̀ ọ̀dà gbé wọ́n ti ní símẹ́ǹtì tó ti lọ tọrọ àyè lẹ̀ wọ́n ò ní sọ pé bí báyìí ni oṣù mọ́ tọrọ àyè lẹ̀ pé ẹ dákun ibi mo fẹ́ kí wọ́n wá ṣe mí sí. so ibi téèyàn bá wà bí àbá ti gbé bẹ́ẹ̀ bí àbá ti gbé bẹ́ẹ̀ káwọn ní ọ̀nà pé símẹ́ǹtì báyìí ló fẹ́ kí wọ́n sùn sí bí àbá ti gbóhùn ti gbé àgbàlagbà dé pé èmi náà ti ń dé bi pé ẹ̀yọ́ náà ti mú gbàrà lọ sí kí ọdún máa tọrọ àyè yẹn lẹ̀ gangan tó wọ́n ti fún yẹn láyè yẹn lẹ̀ lẹ̀ tó bọ́ nínú ọ̀sẹ̀ máa gbé òkú lọ ọ̀sùn tó bá yẹ pé ibi so ẹ̀rọ yìí pé àwọn tí wà bí adájọ́ àkẹfẹ́ yìí wọ́n lè bẹ́ẹ̀ fòkun yẹn sí àwọn nǹkan kan tó wọ́n lè gbé kúrò bẹ́ẹ̀ kí wọ́n gbé lọ síbi ilẹ̀ mùsùlùmí tó bá súnmọ́ bàbá mi agbọ́dọ̀ padà délé dandan kò sínú yẹn nínú nǹkan tó jẹ́ pé àwọn tó ṣáájú lọ sí gbogbo àwọn sọ̀rọ̀ bá pẹ́ káàkiri gbogbo ayé ibi tí wọ́n kú sí ni wọ́n ń sin wọ́n ń tó bọ́lá àwọn tó lọ jagun tí wọ́n bá kú ibi náà ṣe kí ní ẹbí lórí àdìkú náà. ní ọ̀dọ̀ àwọn obìnrin ìbéèrè kan wá láti bẹ̀ kí tó lọ sórí nọ́mbà fọ́ wọ́n ní òkú síse nínú islam tó lẹ́tọ̀ táwọn bá tẹ̀ wá sóòkù ìyá kan kú nínú ẹbí àwọn gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n wá pín owó ìyá ẹlẹ́yà sọ pé mọ́tò ojú tì mí o mọ́tò ojú tì mí owó tó pín fún mi lórí àbá àtọ́kọ́ kúrè o ṣé kó fún ìyá rẹ̀ lọ́wọ́ tí bàbá rẹ̀ èsì ògún ni àbí ó bẹ̀rù bẹ̀rù lórí ẹ̀. àyájọ́ lára mi kọ́lọ̀ kó fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ ẹ má jẹ́ kọjá pé tó kù bá ti kú a máa ronú ìnáwó kankan tá a fẹ́ ṣe pé bóyá a fẹ́ sóúnjẹ ni a bá fẹ́ ṣe kankan ni àwọn tó kù bá kú fún àwọn kọ́ ni kí wọ́n sóúnjẹ ọ̀rọ̀ oúnjẹ òde báwọn kọ̀bá àjàgbà alágbà kọ̀bá àjọpọ̀ èké àwọn kan wà ní ẹni bá travel wá láti nìkan kọ bẹ́ẹ̀ ni orí sọ àwọn tó wà ládùúgbò ni wọ́n ní kí wọ́n gbóúnjẹ wá fún wọn ẹ bá wá travel wá kọ́ jẹ́nu oúnjẹ tí wọ́n gbé wá yẹn so ànábì ìgbà tí jáfàrù kú ànábì ní ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ lé ẹ̀sọ́ oúnjẹ lọ́bẹ̀ àwa tá a wà pẹ̀lú àwọn ẹni tó kú yẹn láàgbé oúnjẹ lọ síbẹ̀ so àwọn àwọn yẹn wọn ò níbi ìdààmú báyìí lórí pé kí ni ọkàn wọn ti bàjẹ́ àìkí ẹni sẹ ẹni tí ìyá rẹ̀ kú tó bá bu ẹkún báyìí tí wọn bẹ ìwọ ni ẹkún kí ló ń ẹkún owó ní sùúrù àwọn yẹn ti máa bẹ kò sún ẹkún mọ̀mọ́ tó kù yẹn ẹkún bóun ò lówó lọ́wọ́ ojú bẹ́ẹ̀ ti òun àwọn ọ̀rẹ́ rẹ̀ wà sọ fún pé ọ̀rẹ́ mi ojú òní tí ọ̀ wọ́n wọ̀ ọ́ ní fọkànbalẹ̀ kí ilé ọkọ̀ ló dọ̀sẹ̀ wọ́n ti máa sọ wọ́n ti bẹ̀rẹ̀ fún mi. tó látara bẹ́ẹ̀ ẹ jẹ́ á dáadáa kò bá ń bẹ́ẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa bú wa ẹ jẹ́ gbogbo eléyìí lẹ̀ tẹ́ máa ní ká dáwó tá bá dáwó fún wọn àti ràn wọ́n lọ́wọ́ ìwọ wà ní dáwó yẹn yẹn wà jẹ́ wọ́n sòkù bẹ́yìn wà wo dọ́gbù owó yẹn wà lọ kó fún ọmọ rẹ̀ nígbà tó bá dọ́gbù owó yìí ẹgbà ìdí kò sí ẹgbẹ́ ẹ̀ kò tún àfún yín lówó yìí sí bí ká ti ṣe bẹ̀rẹ̀ ọlọ́run ṣe àṣà bẹ̀rẹ̀ lọ́tọ̀dọ̀ àwọn obìnrin náà ló tún wà wọ́n ní inú ìbéèrè àkọ́kọ́ tọkọ síbì wọ́n ní ẹ̀ṣọ́ wo ló dáa fún ọkùnrin láti máa ṣe àti fẹ́sọ̀ wo ni ò dáa fún ọkùnrin láti ṣe ó jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ wọn ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀dá ọ̀tẹ̀dá lẹ́ẹ̀kan pé àníṣe òkúta sin sílé ṣé ààrẹ lọ ṣàdúrà fún wọn ni ó ti gé àdúrà yẹn ti gé lọ́dọ̀ rẹ̀ àlè lọ ṣe fún wọn. ẹ má ṣàdúrà nínú sàárè ìwọ mọ́ aláàdúrà bẹ́ẹ̀ ṣe fún ẹ lẹ́wọ́n ìjókòó nígbà tí ń kírun ẹ má ṣàdúrà fún wọn ẹ má lọ bí ẹnu sàárè ẹ má ṣàdúrà fún nígbà tí jókòó sí kí kọ́lọ́ ẹ má máa lọ bí sàárè wọn láti lọ ṣàdúrà fún wọn ẹ jókòó sínú lẹ́jẹ̀ wà ẹ̀bẹ̀ lọ́wọ́ pé kọ́lọ́ kò forí náà àní nínú inú ilé gẹ́gẹ́ jókòó lẹ́tí ṣàdúrà lẹ́ jókòó lórí àwọn ìkẹ́ tí máa ṣàdúrà fún sọ ọlọ́ba yóò bá kún ọlọ́wọ́. ẹ̀sọ́ ìgbẹ́dá ìsìláàmù mú wá kò ju wípé kọkùnrin ọmọ lò gold kó má lò silver sọ àwọn obìnrin lọ́lọ́wọ́ bá sọ́ di ìràwọ̀ fún ṣùgbọ́n owó chain lẹ́yìn wá wò yẹ kìí ṣe gbogbo ẹ̀rọ jẹ́ góòdì kéye gbogbo ẹ̀rọ ṣe kí ló jẹ́ sílíbà ìlú wọn kà fi kiri kù lójú lásán ni tó ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn sọ pé ọ̀dẹ́ bá sọ pé góòdì sílíbà ni ìyàwó ṣe kí ló èèyàn gbọ́dọ̀ lò tó bá ti jọkùnrin ṣùgbọ́n àwọn obìnrin wọ́n sọ di kí ẹ̀tọ́ fún wọn ṣòwò náà wà kí ó tó di pé wọn tó lọ fún ọ̀nà wọn ní kí ni àgbọ̀yé ìsìlámù lórí àbúrò àyà. àkúdá àyà kẹ́nìkan kú ó lọ síbò míì nílẹ̀ ń bì ó làwọn yẹn ti ní ìgbàgbọ́ sí i ṣùgbọ́n nínú ẹ̀sìn kò fìdí múlẹ̀ rárá àwọn èèyàn kan wà rẹ́gbẹ́ wọ́n sọ̀rọ̀ ìgbẹ́ ẹ̀ àyà kan wà ní Kùránì àwọn kan ti tẹ̀sí lọ́wọ́ lẹ́ni pé tẹ́nìkan bá kú wọ́n lọ dá nímọ̀ ìlú Islam wa ẹni ẹ máa wọ nǹkan nìsín nínú wáàsí mo fẹ́ ṣe oní àwọn àmì ṣùgbọ́n ó já sílẹ̀ máa nìsín nínú sàárè àwọn èèyàn kan máa ń lọ bí sàárè wọn lọ wẹ̀ ń bẹ̀ àwọn èèyàn ó ṣògùn fún wọn ẹlòmíì ò lọ sùn sí ẹlòmí ò lọ sùn sí mútuárì òkú tó wà nù sàárè yẹn kọ́ lọ́lọ́ bá àlìjẹ̀nu tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ bá àlìjẹ̀nu làwọn yẹn lọ bá wọ́n ní kó wọn lọ bá bẹ̀ kéé ṣe òkú yẹn ìdí ó máa ṣe láti ṣàlàyé ẹ̀lẹ́ fún wa yìí pé òkú kan wà wá yóò wà rẹ nìkan lọ́wọ́ tí òbí dolówó láyé irọ́ ní jẹ́bẹ̀. àwọn àlìjàndó ni wọ́n sọ ní ìrọ̀rùn fáwọn èèyàn pé ọlọ bẹ̀rì grand ó lọ sùn bẹ́ẹ̀ kéé bẹ́ẹ̀ ṣe bẹ̀rì grand mùsùlùmí lẹ́tì bá wọlé yìí tí wọ́n bá sin àwọn okùn mùsùlùmí síbẹ̀ àwọn àjẹ́ lónìí ráyè jẹ́ ìwọ́n grand tí àwọn kẹfẹ́ ní bá wà àjẹ́ lónìí wọ́n máa gbá yín bẹ́ẹ̀ so ìbẹ̀rẹ̀ àwọn yẹn máa ń lọ tí a máa ń lọ so yẹn ló yẹ káwọn máa wò pé àkúdá ya wa àlùjànnú bẹ tí ó gbé àwòrán yẹn báyìí àlùjànnú a máa bímọ sórílẹ̀ ayé tó gbogbo ìgbà náà àlùjànnú máa ń ṣe yẹn làwọn sọdà kúdà ayé àdéṣà kúdà yà tòkọ́lọ̀ kó fún alágbèéyọ̀ rẹ̀. torí àsìkò oorun ìbéèrè tó pẹ́ iná là á gbà yìí insha Allah ẹlẹ́pẹ̀ẹ́ fún jìwà nọ́mbà fọ́ ẹ̀rọ béèrè béèrè yìí àsìkò oorun ti tó. ẹ̀dà ìsáàlì bẹ́ẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ rẹ̀ pé ẹ̀mí ló máa pọ̀. Mo tọrọ abẹ́rẹ́ mọ̀ yóò tó bí ẹ̀mí tí mo ti rí nípa jìdá yìí lẹ́bi ìjà Hausa àti Yorùbá ń ṣẹlẹ̀. Tó jẹ́ pé ẹ̀mí sì bọ́ níbi ẹ̀mí jìjì tó jẹ́ pé Ọlọ́run kàn yọ àwa tó yọ èmi tó jẹ́ pé Ọlọ́run jẹ́ kí mi kì í ẹjọ kílẹ̀ fẹ́ sọ fún wa tí irú kẹfà òfin máa kílẹ̀ tí òfin máa ṣẹlẹ̀ mọ́ àti pé tó bá ṣẹlẹ̀ fẹ́ mùsùlùmí tó wá ń bẹ kí ni kó ṣe tí kò náà máa jáde pé haúsá lòun náà ó máa dìfẹ́ǹdì haúsá àti ó máa dìfẹ́ǹdì yorùbá àti yorùbá náà máa dìfẹ́ǹdì àwọn yorùbá ìyá tiẹ̀ náà ah, bẹ́ẹ̀ ajá wa náà béèrè tiwọn náà bẹ́ẹ̀. ìlú mi tẹ̀lé pé ìbàdàn yìí sáwọn ìpàdé pé ó tó wá sàlàyé pé àwọn ẹ̀rọ àtàyè pé wọ́n á kó wọn ní gbogbo wà nílẹ̀ ẹni tó wáyé pé yóò kó wọn ní gbogbo wà nílẹ̀ lórí àwọn sọ wọn wá nílẹ̀. òun ní bá fún òun náà ni ó ti lọ mú kí ní ẹ̀wọ̀n àlọ́ pẹ̀lú ẹ̀sìn náà níbẹ̀rẹ̀ tí wọ́n sọ ìbéèrè tó dáa púpọ̀ ni ẹ̀kọ́ lè má wáyé láwùjọ ọmọ èèyàn àyàfàwùjọ tí ìsìláàmù bá wà ń bẹ ní òní ti wáyé kódà kéèyàn ọmọ jẹ bá àgbá ẹgbẹ́ inú lé lẹ́wà yàrá kan yàrá kẹ ẹbí ọ̀tọ̀ọ̀tọ̀ méjì wà níbi kan irú nǹkan báyẹn náà máa ṣẹlẹ̀ ó dẹ̀ ṣẹlẹ̀ láàrin àwọn tó ń jẹ́ àwọn sàn ábà àwọn kan jẹ́ àwọn muhajirun wọ́n ṣe ìdíra sí àwọn kan àwọn lóògùn ìjàmbá ìkankan bá ẹ̀yin àzọ́r irú dáwà wọ̀ ilé dáwà ti da ayé níyà kò lè má ṣẹlẹ̀ ṣùgbọ́n ìsìláàmù ló wá tù tiẹ̀ tí ìsìláàmù bá ti yé àwọn èèyàn kò ní sí wàhálà kankan ìsìláàmù tí ò yé wa òun ló jẹ́ kíkí yo kí wàhálà ọ̀ wà ẹ̀wọ̀n nàbí ti dé Màdínà àwọn tẹ́jà àwọn alárúbáwá Màdínà méjì ni wọ́n ìran méjì ni wọ́n Hausa àti kọ́sẹ́wájú wọ́n ti ń jà more than three hundred years kí wọ́n tó bá nàbí ànábì ni wọ́n á gbá ànábì jìjà ànábì sì parí ìjà yẹn láàrin wọn wọn sì ní kù sínú kankan mọ́ láàrin wọn so wọ́n dẹ̀ ń gbé lọ títí dòní olónìí wọn ò padà rú jáde mọ́ títí dòní olónìí pẹ̀lú pé kí ni o ìsìláàmù parẹ́ tán yányán yẹn ń gbé tá a bá ti ń súnmọ́ ìsìláàmù oore ńlá lọ́lọ́run ṣe fún wa àwọn tí ò bá súnmọ́ ìsìláàmù ní wa kò sírú wáṣí tá a bẹ́ ṣe lónìí fún ọgbọ̀n kẹlẹ́ mi dẹ́gbẹ́ á ríra wa bákan kan náà àlejò kọ́ àwọn jẹ́jẹ́ àwọn ànsọ́ọ̀lù lẹ́kọ̀ọ́ bàtà àwọn àjẹmí lọ́dọ̀ wọn àtàdé mi dẹ́gbẹ́ oúnjẹ bẹ́ẹ̀ kí ànsọ́ọ̀lù òjẹ yóò gbé fún àjẹmí wa pẹ́kọ́ jẹ́ ìyàwó ẹnu níyàwó méjì olúwẹ́ fi ìyàwó kan lẹ̀ fún ẹni tó wá bá pé kó mú ìyàwó kan kó wọn mú ìyàwó kan sọ́dọ̀ irú ìbẹ́ tó tó báyẹn ẹni káwọ̀ tó látara bẹ́ẹ̀ ìsìláàmù náà ní solúṣàn òun náà láàmú ọ̀bẹ náà sí kọ́lọ̀ kó fi yé àwọn adájẹ́ Yorùbá òbí yá àwọn tájá haúsá náà kọ́lá wọn lè dídá àwọn ṣẹ láàrin wa máa ń bọ̀. ní ètò kẹ́hìnbẹ́ ọkùnrin tó kú ṣé ìyàwó rẹ̀ lè wẹ̀ òkú ọkọ rẹ̀ àti pé ṣé ọkọ lè wẹ̀ òkú ìyàwó rẹ̀ kẹ́rù bàbá méjèèjì ṣé wọ́n á lè lọ fi àáfàá kan wá láti ta bóyá lọ àwọn àtìbá olùmọ̀ọ́rùn wọn bá wọn wẹ̀ àbáwọn náà tọ́ láti bá wọn wẹ̀ òkú wọn. láti má gbára wa lásìkò asilu gangan ni pé tóbìnrin bá kú obìnrin ó wù ú tọkùnrin bá kú tọkùnrin ó wù ú kí ọmọ ọkùnrin ọmọ sọ pé màmá òun ló kú òun fẹ́ wẹ màmá òun wọn ránṣẹ́ o ọ̀gá rẹ màmá òun kú pé màmá òun ni òun lọ́wọ́ wẹ̀ wọn òun ránṣẹ́ ìpìlẹ̀ ni pé kọkùnrin ó wẹ ọkùnrin kóbìnrin ó wẹ obìnrin ṣùgbọ́n nǹkan méjì ló wà tá a sọ pé kí ọkọ ó wẹ ìyàwó. kíyàwó wẹ ọkọ ẹ̀ẹ̀mejì ni káwọn afá máa ń lò ẹ̀rí alákọ̀ọ́kọ́ káwọn afá lò ní ànábì ní nígbà lára ara ànábì ọ̀yà ànábì òun àti Aisha jọ dápàrá láàrin ara àwọn ará náà yá nìyẹn ànábì wa ń sọ wípé pété òun bá kú àti Aisha bá kú òun tó náà bá kú pé kí ni yóò òun àwọn pé kò yẹ pé bóyá kìíní yẹn wọ́n practicalize ẹ̀ wọ́n bí ku àwọn ọkùnrin lọ́wẹ̀ bẹ̀dá ìṣàtúnṣe sọ wípé táwọn ọba jẹ́ pé ìbànújẹ́ yẹn mú àwọn dáadáa ni àwọn tá àwọn ìyàwó ànábì làwọn ọba wẹ ànábì ìbádá bákìrì sì kú ìyàwó àbúbákìrì ló ṣe kí lọ lọ́wẹ̀ so ìyẹn lọ jẹ́ wípé nígbà tí Fatima náà tún kú Ali ló ṣe kí lọ lọ́wẹ̀ so ìyẹn ó jẹ́ kí àwọn afọ́ máa sọ yìí pé kọ́kọ́ wẹ̀ ìyàwó kíyàwó ṣe kí ni o ọwọ́ ọkọ sí سبحانك اللهم وبحمدك ونشهد ان لا اله الا انت استغفرك ṣùgbọ́n kí a tó parí àwọn bàbá wa ìmáàmù ní àyè yìí wọ́n máa ṣe àgbà àparí lẹ́yìn náà àbá òkú òun aláàbò sí òun. Agbẹ́ẹ̀nà. Ọlọ́gbọ́n mọ̀ ní ìtọ́lú Adá Nàbí Ìkàrí. Wọ́n náà ní gbẹ́

èyí tá a ṣe ọlọ́run ní sí láti máa wọ ọbẹ̀ lórí bàbá wa bàbá lọ́jà síbi lórí gbogbo àwọn tí wọ́n wá pátápátá àwọn ìyá wa àlàájá ibb bí wọ́n ti máa ń ṣe lọ́dọọdún yẹn àwọn ni wọ́n kọ́kọ́ sí gbogbo yìí àgbàdà sí ọlọ́run ìlú ọlọ́run ìlú báyìí gbogbo ìjọba pátápátá àbáwá dúpẹ́ lọ́wọ́ bàbá lọ́jà àti gbogbo àwọn bàbá bàbá ọlọ́run ọba lójì àti gbogbo ọdún láyé ẹ kó wa jù fẹ́ o ẹ nà má padà sí gbogbo ká nàìjíríà níbi global nàìjíríà níbi global investment ọlọ́run iwájú lọ́wọ́ yóò máa lọ o ọlọ́run máa wí ọlá yín lọ sókè yìí ẹ̀náwó tọ́jú ọ̀nà tọ́lọ́ pẹ̀lú bẹ̀rù ọlọ́run àánú ọlọ́run àti gbogbo rẹ̀ yóò máa bá yín bí àwa dúpẹ́ lọ́wọ́ ìsáàsì wa ọlọ́run ó ṣe yín lágbàlagbà àgbàdà sí ọlọ́run ní jẹ́kẹ́ mọ́ ọlọ́run yóò kò ní jẹ́kẹ́ gbàgbé mọ́ ọlọ́run máa ti àdéhùn láyé gbà yín. fatara haula wala kuwata illa bila alhidasi subhanahu wa ta'ala rabbil zati am yasin wa salamun ala